بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويكلم الناس بالمهد وكهلا ومن الصالحين قالت رب أنا يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله قال كذلك الله يخلق ما يشاء إذا قضى والتوراة ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل ورسولا إلى بني إسرائيل أني أخلق لكم أني أخلق لكم من الطيب الطين كهيئة الطير فأنفق فيه فأنفق فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئ أعلمكم بما تأكلون وما تتقون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم ومصدقا لما بين يدي من التوراة ولتحل لكم قد أحل لكم بعض الذي حرم عليكم وجدتكم بآية وجدتكم بآية من ربكم فاعبدوا الله وأطيعون إن الله ربي وربكم فاعبدوه وعده ومكر الله والله خير الماكرين كفروا الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة وما لهم من ناصرين وأما الذين آمنوا وعملوا الصالحات فنوفيهم أجورهم والله لا يحب الظالمين ذلك نتلوه عليك من الآيات والذكر الحكيم إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من ثم قال له كن الحق من ربك فلا تكن من المهتدين فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا نبع أبناءكم و... فقل تعالوا نبع أبناءنا وأبناءكم ونساءنا ونساءنا ونساءنا كاذبا فنجعل لعنة الله على الكاذبين إن هذا لهو القصص الحق وما من إله إلا إله واحد وما من إله إلا الله وإن الله لهو العزيز الحكيم فإن تولوا فإن الله عليم بالمفسدين قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء تعالوا إلى كلمة سواء بيننا وبينكم وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون يا أهل الكتاب بم تحاجون في إبراهيم لما تحاجون في إبراهيم وما أنزلت التوراة وما أنزلت التوراة والإنجيل إلا من بعده أفلا تعقلون حاددتم حاددتم حاددتم فيما لكم به علم فلم فلم تحاجون فيما ليس لكم به علم أفلا فيما ليس لكم به علم والله يعلم وأنتم لا تعلمون ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين إن أولى الناس بإبراهيم للذين اتبعوه للذين اتبعوه وهذا النبي والذين آمنوا والله ولي المؤمنين ود الطائفة من أهل الكتاب لو يضلونكم لو يذلونكم وما يذلون إلا أنفسهم وما يشعرون يا أهل الكتاب لم تكفرون بآيات الله لم تكفرون بآيات الله والله لم تَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَأَنْتُمْ تَشْهَدُونَ يَا أَهْلَ الْكِتَابِ لِمَ تَلْبِسُونَ الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُونَ الْحَقَّ وتكتمون الحق وأنتم تعلمون وقال الطالب من أهل الكتاب آمنوا بالذي آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار وجه النهار واكفروا آخره لعلهم يرجعون ولا تؤمنون لله من تبع دينكم قل إن الهدى هدى الله قل إن الهدى هدى الله أن يؤتى أحد مثل ما أوتيتم أن يؤتى أحد مثل ما أوتيتم الحال منكم أو يحاجوكم عند ربكم قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم ومن أهل الكتاب من إن تحمله بقنطار يؤدي إليك يؤدي إليك ومنهم من إن تحمله بدينار لا يؤدي ومنهم من تحمل بنا لا يؤدي إليك إلا إلا ما دمت عليه قائما ذلك بأنهم قالوا ليس علينا في الأمين سبيل ويقولون ويقولون على الله الكذب وهم يعلمون بلى من أوفى بعهده واتقى فإن الله لا يحب المتقين إن الذين يشتهون بعهد الله الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا ينظر ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم وإن منهم لفريقا يلهون ألسنتهم بالكتاب لتحسبوه لتحسبوه من الكتاب وما هو من الكتاب ويقولون ويقولون هو من عند الله وما عبادا من دون الله ولكن كونوا ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون ولا يأمركم أن تتخذوا الملائكة ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا أيأمركم بالكفر بعد أن أنتم مسلمون أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له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 وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد إخوة الإيمان والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته أرجوكم الله سبحانه وتعالى التركات بيلون النبوة محمد صلى الله عليه وآله وصحبه وسلم ìkẹ́ àti ìdí ọlọ́run kọ́lọ́n kó bá wa ṣe fún àwọn aráalé ànábì àtàwọn sàábì rẹ̀ àti gbogbo àlùmọ̀ ànábì lápapọ̀ títí dọ́gbé di alùkẹ́yàmà. inṣàlá ta'ala eléyìí máa jẹ́ ìtẹ̀síwájú lórí ìtumọ̀ àti àlàyé sórọ̀tù Al Imran ayàtọ̀lọ́tù. ẹ̀wọ́. so a máa tẹ̀síwájú lórí sọ̀rọ̀ yìí láti bí àyà fifty inshallah ta'ala òun láti máa tẹ̀síwájú Allah subhanahu wa ta'ala fún wa ní àlékún àyà forty nine. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورسولا إلى بني إسرائيل أني أني قد جئت قد جئتكم بآية من ربكم أني أني أخلق لكم من الطير كهيئة الطير من الطين كهيئة الطير فأنفق فيه فأنفق فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمع والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين أعوذ بالله من الشيطان الرجيم وعودا إلى rán sí àwọn bani israel àwọn ọmọ israel bá ní ojú jamu fún ibnu jamu fún ibnu ibnu jamu rẹ ní abna àbí banun jamu rẹ ní abna àbí banun jamu ní plural singular ní ibnu ọmọ púpọ̀ ọmọ òun náà ní abna'u àbí bànúnà tó bá jẹ́ bànún tó bá jẹ́ abnáwò olórúkọ tó máa ń pẹ̀lú lóra ẹ nínú èdè lárúbáwá nínú qaida wọn á pè ní jamu tafsir jamu kí ni wọ́n pè jamu tafsir ṣùgbọ́n tó bá wá ní bànún tí jamu rẹ̀ wá pẹ̀lú àlékún wáwò àti nọ́ọ̀n níparí gbólóhùn ibnu yẹn wọ́n á wá pè ní jamu mudakar salim jáàmù muzakar salim tí ó bá wà ní kórópò àmàrí dómà dómà ni ó máa tó bá wà ní kórópò àmàrí wáwò gẹ́gẹ́ bá a ṣe rí bànúnà nú wáwò lẹ́mádìyàn so ó jẹ́ àmà wípé ìbẹ̀yẹn dómà ló gbà tó bá wà nípò fata àbí kẹsọrọ yóò máa jẹ bàníìnà yáwò ni ó máa ṣiṣẹ́ ni ó máa dó ni ó máa dó fún fatia àbí ọlọ́run wá ní òun náà nẹ́bí isa síta ni. ọlọ́run la rán sí àwọn ọmọ Israel bani bani yá òtún lónìí tó yẹ kó parí tó fi máa jẹ bani nà yẹn tí jámù dakar salim tó bá ti lè fara tì sí ọ̀dọ̀ gbólóhùn míì tá a ti ṣàfihàn rẹ̀ sára ara gbólóhùn míì á pa núùnù rẹ ní parí rẹ á pa núùnù rẹ so banúnà bani ilá banínà li israel bani israel lókè so ìdí ẹ máa jẹ́ àlàyé ọlọ́run ọba láàánú ànábì Ìsá ọmọ mariam sáwọn ọmọ israel àwọn ọmọ kẹ́mi israel so ta ni wọ́n ń pè ní israel man huwa israel yaakub so kì í ṣe orúkọ tí èèyàn máa fi ń ṣe ẹ̀yẹ torí pé ànábì ọlọ́run ń jẹ́ Isra'il tó tí mùsùlùmí bá bí màá sì tó bá pè é ní Isra'il tó bá sọ ọmọ yẹn ní Isra'il orúkọ ànábì ọlọ́run Isra'il orúkọ ànábì ọlọ́run so ànábì Yaqub òun ní jẹ́ Isra'il orúkọ ẹ̀ ní ó kílẹ̀ àbí so anabi yakubu tó ń jẹ́ israel in tó fà tiwọn tó fi jẹ́ yakubu oríṣiríṣi ọ̀rọ̀ ló wáyé pa ẹ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ orúkọ tọ́lọ̀ máa ń bìbá àti nípa ẹ nínú alukur'an israel tọ́lọ̀ wọn bá máa ń lò so òun náà ni ẹ̀rí tí àwọn tí kì í ṣe mùsùlùmí náà máa ń pè ní israel israel ìyẹn ló fà tó já pé islam rí i pé àsúnmọ́ wà láàárín àwọn mùsùlùmí àti àwọn nàṣọ́rọ̀ láwọn agbègbè kan ànàsọrọ akọrọbù ilà mùsùlùmí mìnà yahud àwọn ànàsọrọ close wọn wà very close má wà mùsùlùmí ju àwọn yahudi lọ ṣùgbọ́n káfàrú lè anahom lam yu'minu billah wa bi muhammad sallallahu alayhi wa sallam wọ́n jẹ́ kékeré torí pé wọ́n ò nígbàgbọ́ sí allah àti muhammad sallallahu alayhi wa sallam náà ọlọ́run bá lára sí Bani Israel. ọlọ́run ọba nígbà tó dáwọn ọ̀dọ̀ àwọn ọmọ Israẹli ànábì isa wa ń sọ fún wa wípé a qad ji'tukum bi ayatin min rabbikum mo ti mú mo ti mú àmì ìdánimọ̀ àmì tẹ́ẹ̀dì mà pé òjíṣẹ́ ọlọ́run ni mí ọlọ́run rán mi sí yín ni mi sí yín ni mo mú àmì náà wá látọ̀dọ̀ ọba tó dá yín tó jẹ́ olúwa yín ànábì yìí sáńgbà tí ń àdírẹ́sì tí ń àdírẹ́sì àwọn bàbá ìsúra èyí tó ń sọ bó ti jẹ́ kò pé rẹ̀ ní olúwa wọn kò pé rẹ̀ lọ́lọ́ wọn. a ní kọ̀dìjì tó kó ń bi ayé tí ń mí kọ̀dìjì tó ni mo ti mú àyà wá àyà yẹn ni pé mo ti mú òfin wá bẹ́ẹ̀ ni mo mú mùjíza wá àmì ìgbanigbọ́ mo mú wá fún yín látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ olúwa yìí náà. ó ní àmì tí mo mú wá fún yín nínú ẹ̀ ní pé a ní akuluku mìnàfín kàháì àti fọ́yìr màá máa fi ẹrọ̀fọ̀ màá máa fi máa màá máa fi máa ẹyẹ téèyàn fi bóyá lápèjúwe ìyẹ̀pẹ̀ tó bá tutù tó wá máa ń lẹ̀pọ̀ mọ́ra wọn tó jẹ́ yẹ̀pẹ̀ bí amọ̀ pé màá máa fi tínú ìyẹ̀pẹ̀ amọ̀ màá máa fi mọ ẹyẹ tí n bá fi mọ ẹyẹ tó bá ti wá dàbí ẹyẹ tó ti ní ẹsẹ̀ ẹyẹ tó ti lápá ẹyẹ tó ti lórí ẹyẹ tó lẹ́nu tó ń tó mú ẹyẹ tí n bá wá ṣe bẹ́ẹ̀ sáà kí ni màá wá ṣe. Yeah lẹ́yìn ìgbà náà màá wá fẹ́ màá fẹ́ róòmù sí lára màá fẹ́ atẹ́gùn sí lára ṣe máa fi atẹ́gùn sí lára yóò wá yíra padà yóò sì di ọ̀ríjínà ẹyẹ àmọ́ pẹ̀lú kẹ̀kẹ́kẹ́ o. pẹ̀lú àṣẹ ọba tó rán mi sí yín ni o tó fi ṣe àmì ìgbanigbọ́ tó fi ṣe mọ́jísà ṣe náà pè ní mọ́jísà òun náà tí a máa ń pè tá ń pè ní mẹ́rẹ́kù kéèyàn ṣe nǹkan tí ó tó tó yàtọ̀ sí táwọn èèyàn mọ̀ ó wá jẹ́ nǹkan tí ó kó wọn ní tí ó tí ó yà wọ́n lẹ́nu iṣẹ́ ìyanu yorùbá tó máa pè ní iṣẹ́ ìyanu màá wá fi yóò wá di ẹyẹ gangan nígbà tí n bá fi atẹ́gùn sí la gbogbo náà ni wọ́n mọ̀ yìí pé anẹ́bẹ̀ Ìsá ọmọ Mariam àmà ni ó fi mọ ẹyẹ tó bá fi máa tán tó bá gbẹ yóò wá fẹ́ atẹ́gùn sílá yóò wá yíra padà yóò di ẹyẹ yóò sì di alààyè yóò dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fò yóò dẹ̀ fò wọn ní sọfà bíi ètò ńlá pẹ̀lú àṣẹ àti ìyọ̀ǹda ọba Allahu tó rán mi sí yín tó jẹ́ olúwa yín tó ní wájú iṣẹ́ fún yín ni o náà. wà á kúrò ní ìgbà tí wọn náà wọn ti máa ń lọ ọ̀rọ̀ àwọn ìdílé náà gbà ní ìdílé náà wọ́n ní bẹ́ẹ̀ náà ní tẹ́ bá rí al-abra al-aqmaha ẹni tó lójú tí ò fi rí na tójú rẹ̀ fọ́ bóyá wọ́n bí láfọ́jú náà ní ẹgbẹ́ wa tẹ́ bá ti bí wa pẹ̀lú yọ̀ǹda ọba tó rán mi sí yín bí ṣe Allah àti ẹ ti ẹ̀ rí al-abros ẹni tí gbogbo ara rẹ̀ ti dáná jẹ̀ná so máa lára ẹlòmíín gbà tẹ́ bá rí irú wọn ọ̀pọ̀ àmọ́lẹ́kọ̀ọ́kẹ́ lè ẹlòmíín. òun ò ní jẹ́ ẹsẹ̀ ẹ kàn pé ara rẹ̀ àwọn kan jọlọ jọlọ jọlọ jọlọ jọlọ jọlọ jọlọ jọlọ jọlọ jọlọ bíi ẹran yóò jọlọ jọlọ wálé báyìí mo máa kan bẹ́ẹ̀ rí gbà kan tí nǹkan yẹn ń bẹ lára ogoro àwọn èèyàn bẹ́ẹ̀ bá gbọ́n wá àwọn tára wọn ò jọlọ àìsàn bò wọ́n lára tí kòkòrò bò wọ́n lára àbí tẹ́tẹ́ bò wọ́n lára ẹgbẹ́ wọn wá pẹ̀lú àṣẹ ọba tó rán mi sí yín màá wò wọ́n sàn náà. wà á kó yìí lọ́sà ìlà. bẹ́ẹ̀ náà ni pẹ̀lú àṣẹ olúwa mi tó rán mi sí yín ti ṣe Allah tẹ ẹ bá tẹ ẹ bá pè mí sí òkú tó ti kú màá jí fún yín àmọ́ pẹ̀lú ta ni pẹ̀lú àṣẹ Allah náà. wà á kó yìí lọ́sà ìlà. bẹ́ẹ̀ náà sì ni màá tún máa fún yín ní ìró nípa ntẹ́ ẹ bá jẹ nílé yín sànẹ́bì Ìsá bá rí yàn nísìn nínú mùrọ̀jísà nẹ́bì Ìsá òun náà ni pé tó bá rí yàn kan nísìn ó lè máa sọ pé ẹni tó jẹ kó tó kú lérè láì jọ màgbà tí ń jẹ ẹni tó jẹ rèé kódà o ò jẹ ẹ tán o tún jẹ ẹ kù irú ẹran tó jẹ rèé irú ọbẹ̀ tó jẹ rèé ànẹ́bì Ìsá sọ fún un ntẹ tó wá nílé lóúnjẹ tẹ tọ́jú kalẹ̀ tẹ rà tẹ tọ́jú sójú ẹni rẹ sílé bóde ẹlẹ́wà ẹni su ẹni potato bóde ẹni tomati ẹni báwà ẹni rodo yóò tún máa ka nǹkan tí wọn bá tún nílé nìkan jẹ yóò tún máa ka fún wọn ẹni gàrí ní ẹni lùbọ ẹni sẹmó yóò máa ka fún wọn irú oúnjẹ tí wọn bá tún nílé tí wọn ì tí jẹ tó wà ní rìsáàfù pé tá a bá fẹ́ dáná o eléyìí láti ṣe yóò tún máa sọ fún wọn. nínú iṣẹ́ ìyanu ànábì Ìsá alayhi salam ọ̀nà nìyẹn náà. gbogbo àwọn iṣẹ́ ìyanu sànẹ́bí Ìsákà bí òun máa ṣe pẹ̀lú àṣẹ Allahu yìí ọwọ́ aṣọ fún wa pé inna fi dhalika la ó ní gbogbo tí mo kà á lẹ̀ fún yín yìí tó bá jẹ́ pé mo mẹ̀lẹ́ bá ní ní lóòótọ́ tẹ́ ẹ tẹ́ ẹ fẹ́ gbà tẹ́ ẹ fẹ́ gbàgbọ́ tẹ́ ẹ fẹ́ rí àlùjánnà wọ̀ tẹ́ ẹ fẹ́ wọnú náà ó tó fún yín láti gba ọlọ́run gbọ́ lára mi ó tó fún yín ó tó ní àmì fún yín téèyàn fi juwọ́ lẹ̀ pé á ah, wọ́n rán sí wa ní lóòótọ́ kì í ṣòkòrọ́ wọ́n rán sí wa ní lóòótọ́ kò wá jíṣẹ́ rẹ̀ wọ́n rán sí wa ní lóòótọ́ kò wá tàn wá kò wá káàmù wa ó tó láti gbà mí gbọ́. tó túmọ̀ sí pé gbogbo àwọn nǹkan tí ànẹ́bì Ìsá tọ́lọ́wọ́n bá sọ nípa nípa ànẹ́bì Ìsá ń fún wọn níròyìn pé màá máa ṣe báyìí màá tún máa ṣe báyìí màá tún máa ṣe báyìí màá tún máa ṣe báyìí tún àyà wọn dídá ẹyẹ mímọ ẹbí ti ẹrọ fọ mẹyẹ àti ìtẹ́bísí la kó wá fò kó yẹra padà kó dọ̀rọ̀ jìnnà kó wá fò náà. wà á kó títọ́jú afọ́jú àtàdẹ́tẹ̀ àtàláìdápẹ́ ara àti yíyẹ àti yíyẹ òkú náà. wà á kó títọ́jú afọ́jú àtàdẹ́tẹ̀ àtàláìdápẹ́ ara àti yíyẹ òkú náà àti ìmọ̀ fún wọn lérò nípa àwọn tí wọ́n jẹ nílé àti tí wọ́n jẹ kù àti tó ṣẹ́kù ló jẹ tí wọ́n nílé gbogbo àwọn nǹkan yìí. ọlọ́run ọba fún ànábì Ìsá ọmọ Mariam aleyhi masalam ní tìtorí káwọn èèyàn lè bá gbà á gbọ́ ni ọlọ́run ọba fi ṣe ìkúnlọ́wọ́ fún káwọn èèyàn lè gbà á gbọ́ ni kìí ṣe wípé bóyá ànábì yíṣà kàdédé wá ṣe wá pàfọ́ọ̀mù kankan lọ́wọ́ rẹ̀ rárá Allah ló fún ní gbogbo àwọn nǹkan pé ọ ṣe báyìí ọmọ ṣe báyìí ọmọ ṣe báyìí ọlọ́run ọba ló fún lọ́wọ́ ló fún ní agbára bẹ́ẹ̀ àti lè ṣe bẹ́ẹ̀. náà àwọn nǹkan yìí wà nìyí nínú àwọn nǹkan tọ́lọ́run ọba mú tó ṣe fún un àríkójọ ń bẹ àwọn tó jọ mọ́ ìtọ́jú àwọn aláìsàn gẹ́gẹ́ bá a ti sọ pé ìtọ́jú àwọn aláìsàn yẹn ẹni tó bá gbóná ń bẹ̀ púpọ̀ nínú ẹni táwọn èèyàn máa ń tètè ìwọ́ lẹ̀ fún nínú àwọn èèyàn àtàwọn èèyàn lẹ́bẹ̀ẹ́ yìí sáré ó tún wá ní àlékún tó tún yàtọ̀ sí ìyẹun tóun tó fẹ́ jọ bí idán lọ́dọ̀ àwọn tí ò bá nígbàgbọ́ tó jù sí ọlọ́run pé ń fi dán ni bóòlù ṣe máa ń tá a jẹ́ ká tó kú lé tó tún wá máa ń tó kú lé wa tá a tún ṣe ọlọ́run tún wá fún un níyẹn náà ó wá jẹ́ oríṣi iṣẹ́ ìyanu méjì báwọn ìtọ́jú àìsàn àti ìmáa fúnni ní ìrònú tó wà ní ilé ẹni àti nta àṣeká tó kù ní ilé ọlọ́run á fún ní méjèèjì kó máa fi ṣe ìkúnlọ́wọ́ èyí ò gangan kọ́ ni kọ́ńpọ́sì dọ́lọ̀ torí ẹ̀ràn o ṣùgbọ́n torí pé táwọn èèyàn ò bá rí àwọn àmì yẹn wọn à ní juwọ́ lè fún láti gbà láti gbà fìràn ìyóò wá dàbí mọ̀kọ̀dìmáàtì bí àwọn fọwọ́dìn nígbà tí èèyàn bá ń kọ̀wé tó wá kọ́kọ́ sí àwọn kẹta síwájú ọlọ́run ọba fáwọn yẹn ṣe ìdí síwájú náà bá ti wájú wọlé kí màá wá jẹ́ àwọn aṣẹ́ òun lọ ọlọ́run ọba fi yẹn ṣe ìdí síwájú. lẹ́yìn náà àwọn nǹkan yìí tọ́ka sí agbára ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala nígbà tó bá jẹ́ pé èèyàn kan nínú ẹ̀dá tí Allah dá tó bá ń ṣerú nǹkan báyìí pẹ̀lú àṣẹ Allah ọba tó wá dá àwọn bó lágbára rẹ̀ ṣètò èyí wọ̀ kan ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn nǹkan tí a mọ̀ pé àwọn nǹkan eléyìí ò lè ṣẹlẹ̀ àfi kí nǹkan báyìí ó ṣẹlẹ̀ kó tó ṣe ṣẹlẹ̀ ọlọ́run ọba lè ní kí nǹkan tí ó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ lọ́nà táwo bàbá táàbí bá táàbà yẹn ni pé tí wípé máa ń ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so ó wà nínú bíbí ànẹ́bẹ̀ Ìsá ìyá rẹ̀ lóyún láì fi kọ́kùnrin súnmọ́ so ìyí ń ṣẹlẹ̀ ó yàtọ̀ sọ́nà tá a mọ̀ tó máa ń gbà ṣẹlẹ̀ káàkiri bọ́ pààyàn lára kó sì ṣe kíni lára ẹ̀ sì yá èyí ń náà ń ṣẹlẹ̀ ọ̀nà tá a fi tá bá sábà tá a mọ̀ láti máa fi tọ́jú àìsàn gan ni pé kàn fọwọ́ pa la ẹ ní láti máa lo nǹkan kan ẹ lo nǹkan kan tí ó máa jẹ́ sábàbí àmẹ́yìn kankan fọwọ́ pé even rúkìá sábà bí kan lòun náà lọ́ra dùà ni èèyàn kankan lókè ní ọkàn fọwọ́ pẹ́ lára irú yìí ń la àwọn tó wá jẹ́ àwọn òpùrọ́ nú àwọn àfa àjọ ànẹ́bẹ̀ àwọn àfa àjọ nàṣàrà náà máa ń lò àwọn òpùrọ́ ó lè gbọ́ lé lórí báyìí yóò kàn wó lulẹ̀ ní lórí tó bá ti dìde gbogbo àìsàn rẹ̀ ti kí ni tó ti lọ ìrọ́ ní jẹ́bẹ̀ o. ọlọ́run fi ṣe mùrọ̀jísà bá nẹ́bì yìí sáǹtì torí ká lè bá àgbàṣẹ́ tọ́lọ́run ọba fi rán sí wa ní ìwọ yìí sùn jíṣẹ́ ọlọ́run ò ráwọ̀ sí wa. ìwọ ò níbi àwọn àmì ń mọ́ kí wọ́n kàn máa ka tọ́lọ́run fi rán ànẹ́bì fún àwọn èèyàn lásán nìwọ́n níbi wọn ò nídìí kó máa pàfọ́ọ̀mù kí náà ti ń pè é lérékùn ní àbí kíníkan àbí iṣẹ́ ìyanu àbí májíìkì náà ká tó gbà pọ̀ rárá ẹni tí bá ń múṣẹ àwọn òjíṣẹ́ Ọlọ́run tó gbòǹgbò kò nídìí ẹ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run ti ọ̀rẹ́ dìyànjú yìí òun Ọlọ́run ti yanjú ẹ̀ pẹ̀lú wọn àwọn ti ṣe nǹkan yẹn àwọn ṣe kí ni àwọn ti ṣe tùgbà táwọn ti ṣe nǹkan òun a ti wá gbà wọ́n gbọ́ nígbà tá a ti gbà wọ́n gbọ́ yẹn ọwọ́ ń tó kù tá a ní ìjò kọjá wípé ṣe ń tán mú wá tọ́lọ̀ nígbà náà tó ẹ máa kà á fún wa ká máa tẹ̀lé ta kàn nídìí náà ní à nídìí sí ìlú náà lọ sókè tòtòrí ẹ̀jẹ̀ bá ráfà àkàtúbálòun náà fẹ́ máa ṣe mírèkù kan àfa àwọn èkó jáfún ànábì jẹ o ó tọ ó ní ojú ọ̀nà ní ìgbéyàtọ̀ sí ojú ọ̀nà sànẹ́bù Muhammad sallallahu alayhi wa sallam torí ẹ lọ gbogbo àwọn sàábì ànábì pátá wọn jíṣẹ́ ànábì rán wọn ṣẹ́ wọn ò pàfọ́ọ̀mù mírèkù kan ló gbogbo àwọn àdínmàtú alùpùpàr àwọn tó jẹ́ àwọn àfa àgbà nínú Islam gbogbo wọn kò sẹ́nìkan tí ń pàfọ́ọ̀mù wọn o eré kùtà kó tó máa jẹ pé ń tẹ́jú mà mí pé ẹni ọlọ́run ní àpá ọlọ́run ní òun náà ni pé kó máa lòun fẹ́ pàgọ́ mu lérè kù á kò ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ torí ẹ̀ àwọn tí ń ṣiṣẹ́ tá ń kọ̀ǹtínú iṣẹ́ táwọn ànábì ọlọ́run mú wá tá ń kà tá ń tu wọn ò ní di lérè kù káyọ̀ tó gbà fún un. bí tẹ́jú wọn á rí wọn láàrin àwa mùsùlùmí àárín àwọn bíbí àwọn oníṣòbí ni àárín bíbí àwọn oníṣòbí ah ọ̀nà wo ni mo lè gbà bí ní orúkọ níbi nìkan yìí kan gbígbọ̀ náà ibi kan ni yóò wá gbígbọ̀ náà táǹkà yìí gbogbo àwọn yóò ìṣìnà ni o lóbẹ̀ bá jẹ́rọ àfa kan tó bá ti lóun fẹ́ ṣe ní erékò kan fún yín ẹ mọ̀ pé àfẹ́ ìṣù ni kì í ṣe ẹni ọlọ́run ẹni ìṣù torí pé àwọn ànábì ọlọ́run tọ́lọ̀ ṣe fún ọlọ́run ọba fi yí òun ó fi fún wọn lọ́wọ́ káwọn èèyàn lè bá àgbà wọn gbóòórùn ìjọba ni ẹ̀ṣẹ̀

ó lè mi àyíṣà ọ̀sọ́tì ọ̀pánilé máa bẹ́yìn náà yàdá ìyá ó jẹ́ olùwádìí ìjẹ́ òdodo àwọn iṣẹ́ àwọn òṣìṣẹ́ ọlọ́run àwọn ànábì ọlọ́run tó ti gbà wájú mi mo wá fi irin lẹ̀ fún yín mo wá fi irin lẹ̀ fún yín ẹ̀wọ̀n kan ànábì Ìsá wá kọ̀ntínú èyí tí ànábì Mùsá ṣe àwọn ànábì ọlọ́run máa ń gbaṣẹ́ fúnra wọn àti gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ fúnra wọn ìyẹn ní islam ló fà tó já pé nínú gbàgbọ́ àwọn mùsùlùmí òun náà ní pé láàánú fárúkú báyìí ní àhàdé. so a ní ṣe yàtọ̀ láàrin ànábì kan sí ànábì kan àìṣe yàtọ̀ pé eléyìí là ànábì eléyìí ṣe ànábì rárá so ànábì Ìsá ìgbà tó ń dé ó ní wàá mú sọ́ọ̀tì kan lima bẹ́yìn náà yàdáyà àwọn tí mo bá ń lẹ̀ níṣẹ́ mo wá fi tó dódodo iṣẹ́ òun gẹ́gẹ́gẹ́gẹ́ mo wá fi rinlẹ̀ yẹn ni pé àwọn táwọn èèyàn ti dàrú tí wọ́n ti fi dàrú dàpọ̀ rẹ̀ màá ṣàlàyé màá jẹ́ kẹ́ ẹ̀ mọ̀ pé eléyìí tẹ̀ ń ṣe kì í ṣe ń tà nẹ́bí tó lọ́ mú wa lélẹ̀ ẹni tó mú wa lélẹ̀ yí wọn kan ẹlẹ́ẹ̀kejì nígbà míì ọlọ́run á tún ẹ má ṣe léyìí má ó tún ti di láì ó tún lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sọ́ọ́lì lára àwọn nǹkan tí mo wá fi rìnlẹ̀ fún yín náà ní taurat taurat ìwé ànábì musa onáńpè ní taurat taurat yẹn ni wọ́n ń pè ní òfin àtijọ́ ó ní àwọn tí í ṣe mùsùlùmí àwọn nàṣàrà máa ń pè ní òfin àtijọ́ àti kápẹ́ ní májẹ̀mú láíláí tàwọ́rọ́ọ̀tù ìwé ta nẹ́bì Musa òun ni Injil òun ni èyí tá a fún ànẹ́bì Isa òun ni òfin tuntun tó wá lẹ́yìn òfin ànẹ́bì Musa so ànábì musa ní lára tí mo wá fi rin ilẹ̀kùn yín ìyẹn kí n jẹ́ kẹ́ ẹ mọ òdodo èyí tó jòdòdó nínú tẹ́ ẹ gbé dání bẹ́ẹ̀ àbí tó jẹ́ pé irọ́ àtọwọ́dá ọmọ nìyẹn ni kí n jẹ́ kẹ́ ẹ mọ̀ á. bákan náà ti bá jẹ́ kẹ́ ẹ mọ eléyìí nínú tọ̀rọ̀ ọ̀tùnádá. bákan náà fi ń lè ṣe ní halali fún yín àwọn apá kan nínú tí ọlọ́run ọba ti ṣe léèwọ̀ fún yín tẹ́lẹ̀ nínú ìwé tó ṣáájú eléyìí náà pè ní anáṣepọ̀ wàlìmọ̀sọ̀ anáṣepọ̀ wàlìmọ̀sọ̀ ọlọ́run ọba ti ṣe nǹkan kan léwọ̀ tẹ́lẹ̀ ó padà wá sófin míì ó fi sọ ọ́ di ẹ̀tọ́ so òfin míì tó sọ èèwọ̀ tẹ́lẹ̀ di ẹ̀tọ́ yẹn ó máa pè yẹn ní anáṣepọ̀ èyí tá a wá parẹ́ tó ń bẹ ń lẹ̀tẹ́lẹ̀ tá a wá pè ní ìparí yẹn pè ní alimansuhu lára ọ̀nà tọ́lọ̀ máa ń gbà aṣòfin náà nìyẹn nǹkan mi di èèwọ̀ lára bọ́lọ̀ wọn bá ṣe máa ń gbà aṣòfin nìyẹn tó a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láàrin àwọn ànábì ọlọ́run sànábì kan ànábì kan sànábì kan ànábì kan kan eléyìí ó Musa ẹnikẹ́ni tó bá fi lè tọ̀ lórí ànẹ́bẹ̀ Isa náà ẹni tó bá tọ̀ títọ̀ bá ta sí i lára kò ní fomi o yóò mú nǹkan yóò fi gbó tí ẹ̀jẹ̀ ó fi jáde tẹ́jọ́ bá jáde ọlọ́run ní gbàjọsìn ṣùgbọ́n ìgbà tó yá tó sallallahu alaihi wasallam ọlọ́run ọba pààyè rẹ̀ sáà ti fomi kọ́ tó bá ti fomi ṣe mọ́ èyí tó bá ní àlàyé tó ní iye òǹkà tó bá ti fi òǹkà rẹ̀ pé kò ṣe mọ́ lára náà ṣe pọ̀ lẹ́yìn sọ̀rọ̀ tó o máa ń ṣẹlẹ̀ pẹ̀lú alukur'an a máa ń ṣẹlẹ̀ pẹ̀lú sunna yóò jẹ́ pé ànábì ó ti ṣe nǹkan kan lé wọ̀ tẹ́lẹ̀ yóò kàn ṣe lẹ́tọ̀ọ́ ni irú ẹ̀ ní kílẹ̀ olú ọmọ abẹ sàárè wò nípìnlẹ̀ Islam ànábì kọ gbogbo mùsùlùmí pé ẹnì kankan ò máa lọ bẹ sàárè wò ẹ máa ṣe àbẹ̀wò sàárè kankan bá jẹ́ ti ìyá yín kó bá jẹ́ ti bàbá yín òkú tó bá ti kú tán bá ti sin ẹ gbọ́dọ̀ lọ máa ń ṣe àbẹ̀wò sàárè rẹ ẹ gbọ́dọ̀ lọ di sàárè pẹ̀lú ọbẹ sàárè wò ṣùgbọ́n gbà tó yá oṣù ọlọ́run ọba padà ní fàkọ́dínà haitukum an ziyaratil qubur fazuruha fa innaha tuzakkirukum al-akhirah oṣù ọlọ́run ọba ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo ti kọ̀ fún yín pé ẹ gbọ́dọ̀ máa ṣàbẹ̀wò sàárè ṣùgbọ́n nífẹ̀ẹ́ máa bẹ sàárè wò tẹ́ bá ń bẹ́wò yóò máa ra yín létí àlùkìyàmà so ànábì padà fòfin mi fa òfin mi rẹ̀ lára ń tán pé ní àdínáṣẹ́kù wà lọ sókè náà ni. ìgbà mi àwọn afá lè mú hikma wá pé wáyé tán fi parẹ́ tẹ́lẹ̀ wáyé tán tó fi ṣe báyìí nínú hikma táwọn afá mú wá bi ti ìbẹ̀sàrẹ́ ìwò yẹn pé nítorí ó dé wọ̀ níbẹ̀rẹ̀ ẹ̀sìn ni wípé nínú tó sọ àwọn èèyàn dẹ́lẹ́bọ sàárè mẹ́tẹ̀ àwọn òkú táwọn èèyàn máa ń bàbàrà wọn ju oṣù yẹ ká bàbàrà ìdéèyàn lọ ó padà wá gbé wọn sípò ọlọ́run ó sọ wọn dé òòṣà tí wọn máa wá bọ tí wọn máa sùn ṣùgbọ́n gbà tá nàbì ti padà rí pé ìmánì ti yé àwọn mùsùlùmí wọ́n ti gbọ́ yé dáadáa ó padà wá tú wọn lẹ̀ torí àǹfààní mi ti máa tí ó padà ṣe òun náà ni pé yóò máa rán wọn létí àlùkìyàmọ̀ yóò jẹ́ kí iṣẹ́ wọn dáa ṣùgbọ́n níbẹ̀rẹ̀ wọn ni ah, tó bá yẹ kó wọn bá lọ ń bẹ sàárè wò tí wọn ti gbọ́ yé ni torí òdì àgbọ́yé làwọn èèyàn ní sàárè tẹ́lẹ̀ àwọn òkú bí kálọ̀ ti sàárè ìkálọ̀ máa ṣàdúrà ọ̀rọ̀ ẹnìkan ní máa ń dàrú tí ó tó dáadáa wá ní somojú orí ìyá rẹ somojú orí bàbá rẹ lọ́bẹ̀ kó lọ ṣàdúrà wọ́n wá ti síbẹ̀ wọn lọ máa ṣe àdúrà báwọn yẹn ṣe ń bá sàárè ló ń gbà wọn nìyẹn àwọn èèyàn máa wípé tá a bá lọ bẹ sàárè wo a fẹ́ lọ ṣàdúrà fún àwọn òkú a sì lọ rántí àlùkè àmọ́ táwa náà ń lọ ní bàbá tó bá ti kú ìyá tó bá ti kú ó ti di òòṣà tó jẹ́ pé tí nǹkan bá ń dàrú fáwọn ọmọ rẹ̀ kán lò bí sàárè rẹ̀ ká lọ sàdúà ká lọ pè é ẹni máa gbọ́ ìyá mi mọ́sùn lọ́rùn òkú ọlọ́mọ yìí sùn bàbá mi mọ́sùn lọ́rùn òkú ọlọ́mọ yìí sùn torí pé wọn ò gbàgbọ́ yé e. so àwọn àgbọ́yé òun náà ń bẹ́ńlẹ̀ nípìnlẹ̀ Islam ó ṣe ọlọ́run wá káńsù gbogbo ẹ̀ gbọ́ngbà tó rí pé ẹ̀sìn wá àwọn èèyàn tó ti mọ wípé eléyìí àgbọ́yé burúkú ni tá a bá ṣe ìfẹ́ lọ bẹ sàárè wò á ṣàdúà fún wọn tó rán níbi àdúà bákan náà á tún fi ránṣẹ́ àlìkìyàmà ó ń ṣe ọlọ́run wọn lè fi ká máa ṣe kíni ká máa ṣe àbẹ̀wò sàárè. so wọ́n fi ń lẹ̀ lẹ́kún. wọ́n fi ń lẹ̀ lẹ́kún bá àwọn anabi isa ní bákan náà ọlọ́run rán mi sí yín kí n lè bá a ṣí ní fún yín ẹ̀tọ́ fún yín àwọn nǹkan kan nínú tí wọ́n ti ṣe léèwọ̀ lé yín lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí bákan náà mo mú àwọn àmì àpẹẹrẹ àmì ìgbanigbọ́ tí ń ṣiṣẹ́ ìyanu àti àwọn òfin mo mú wá fún yín látọ̀dọ̀ olúwa yín torí rẹ̀ ẹ ọlọ́run Allah kí ni túmọ̀ ẹ Allah. ẹ tẹ̀lé ẹ tẹ̀lé àṣẹ ọlọ́run ẹ ọba pààyàn láti ẹ̀fẹ́ ẹ ní tó bá sì ní ẹ má ṣe níbẹ̀rù o orí máa dàrú àwọn ẹlòmíì lọ́wọ́ ẹlòmíì ò ní kírun bá ní à ó kírun ní máa kírun kò sí kírun à má sọ yẹn fún o ìbẹ̀rù ní kókó inú sì ní ìbẹ̀rù wà onáà ní ìfìsàlù awamirillah wàṣìnàbù nàwàhíhì ìfìsàlù awamirillah wàṣìnàbù nàwàhíhì. ṣíṣe àwọn tọ́lọ̀ ń pa wá láṣẹ àti jíjìnà táwọn tó kọ̀ fún wa tá a bá ti jìnà sí tá a sì mójútó tó ní ká máa ṣe ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run lẹ́bìrì pé ńgbà míì téèyàn bá ṣe nǹkan míì ńgbà míì tó bá jẹ́ pé ẹni táwọn èèyàn rí pé eléyìí tó mọ ọlọ́run àfáà ni ìmáàmù ni tó wá ṣe ń táwọn èèyàn tí wọn ò ka ìbẹ̀rù ọlọ́run kún tán máa ń ṣe ni àfáà lẹ́dẹ̀ pera yín o wọn àbí sọ àfáà lẹ́dẹ̀ pera yín o wọ́n ti ń sọ fún pé tó ṣe yẹn kò bẹ̀rù ọlọ́run kódà ń míì o ti di slang lọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn ọmọ gbòòrò tọ́ba ara àfa tó bá ṣe gẹ́gẹ́ tí ó tọ́jẹ́ pé wọ́n ń gbọ́ níwà sílẹ̀ náà àfa àpé kò dá ọlọ́run ọ̀tọ́ ni ah, àfa ìtakùlà àfa ìtakùlà ọ̀gbọ̀n àfa ah, àfa àtakùlà àfa àtakùlà àbí wọ́n yí sọ bẹ́ẹ̀ ọmọ sọ bẹ́ẹ̀. ó túmọ̀ sí pé àwọn èèyàn gẹ́gẹ́ mọ̀ túmọ̀ ẹni tí ń jẹ́ àtàkùwà kéèyàn ó bẹ̀rù ọ̀pàlà àbúpáyà rẹ̀ sáńpè ní sápòwà òní yẹn tó wá ní ha. eberu Allah ẹ wá tẹ̀lé mi àdẹ́bẹ̀rẹ̀ yìí Allah ẹ gbà á gbọ́ ẹ má ṣe nítorí ẹ má ṣe ẹ ṣe Allah akbar èyí ìtìbáwò ní sọ pété ẹ bá ti wá bẹ̀rù Allah tẹ jura yín lẹ̀ fún tẹ fẹ́ ṣe tọ́lọ́hún tẹ fẹ́ ṣe èmi lẹ́ẹ̀ máa tẹ̀lé èmi lẹ́ẹ̀ máa wò láwòkọ́ ṣe ojú ọ̀nà mi lẹ́ẹ̀ máa tọ̀ ó ti jẹ́ pé àwa náà ta bá fẹ́ ṣokò àbẹ̀rù Allah ojú ọ̀nà ta máa tẹ̀lé lásìkò yìí ojú ọ̀nà àdẹ́kùn kan irú ọ̀rọ̀ yìí náà lọ́wọ́ bá sọ fún ànábì pé kó lè ń kó ń tó tó ọlọ́run ní ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé in kuntum tuhibbuna Allah tẹ bá nífẹ̀ẹ́ Allah tó bá jẹ́ pé lóòótọ́ lẹ bá nífẹ̀ẹ́ Allah ẹ tẹ̀lé mi ànábì Isa náà sọ pé wa ati'uni ẹ tẹ̀lé mi ànábì Muhammad náà sọ pé tẹ bá nífẹ̀ẹ́ Allah ẹ tẹ̀lé mi ó jọra àbí ó jọra wọn. tẹ bá ti wá ṣe bẹ́ẹ̀ kí lọ́lọ́run ọba aláwọ̀ ṣe. Allahu wa nífẹ̀ẹ́ yín. Yóò wá borí àwọn ẹ̀ṣẹ̀ yín jù yín. Torí pé Allahu jẹ́ aláforíjì tí máa ń ṣàforíjì fún àwọn èèyàn. Ọlọ́run bá máa ń ṣàforíjì fún àwọn èèyàn. Sọ anábì Musa anábì Isa alayhi salatu wa salam ó pèpè síbi ìpa òfin ọlọ́run ọba máa ìmọ̀ àjọsìn fún Allah nìkan ṣoṣo àti ìtẹ̀lé òun gbogbo ẹni tí ó bá là tí ó bá ṣoríire tí ó bá wà lùjánà tí ò ní jọ máa òun ló gbọdọ̀ ṣe kí ni ló gbọdọ̀ tẹ̀lé. Ànábì Ìsá ń tẹ̀síwájú ọmọ Mariam ó ní aláwọ̀ tí mo ní kẹ́ kẹ́ bẹ̀rù aláwọ̀ tí mo ní kẹ́ bẹ̀rù aláwọ̀ yẹn ni olúwa ni aláwọ̀ yẹn ni olúwa ni òun náà sì ni olúwa ẹ̀yìn náà òun lẹni tó dá mi òun lẹni tó ní mí òun ló kápá lórí mi òun ní sì ń pèsè àrùbí ètò ìjẹ mímu ìgbésí ayé mi òun ní í ṣe bí ń ṣe lògbèsí ayé mi òun sì ló ní àṣẹ lórí mi láti ṣe tó bá wù gẹ́gẹ́ bó ti jẹ́ pé bẹ́ẹ̀ náà ló ní lọ́rọ̀ lórí mi náà. fún di eléyìí Allah tí mo gbé pèsè yẹn tó jẹ́ olúwa mi àtolúwa ayé mi fáàbù mi òun nìkan ṣoṣo ní kẹ́ ẹ máa jọ́sìn fún Allah òtún ní ká sìn òun kò ní kí àwọn tó ń pè ká máa sìn òun ó ní ká máa sìn Allah ó ṣe lè bí ọ̀rọ̀ nínú Al-Qur'an àǹtọ́nà ọba ní wàhálà qad ba'athna fi kulli ummatin. ọlọ́run ọba la ti gbé dìde ara sí gbogbo àwọn èèyàn kọ̀ọ̀kan kò sí àwọn èèyàn lórí ilẹ̀ ayé yìí tá a gbé òjíṣẹ́ dìde rántí àrán òjíṣẹ́ sí wọn àwa sọ fún òjíṣẹ́ tá a rán sí wọn pé kó máa sọ fún wọn pé ẹ máa jọ́sìn fún Allah nìkan ṣoṣo. ẹ sì jìnnà sí ìmọ̀ sí nǹkan míì tó yàtọ̀ sí Allah bí ó ṣà bí ère bí igi bí irin bí omi bí òkè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àtẹ̀yìn àtàlùjànú àti màláìkà ẹ má sìn kankan aláwọ̀ nìkan ni kẹ́ máa jọ́sìn fún ọlọ́run níṣẹ́ tá a fi rán gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́run kí ni ànábì sànà sọ ń bí ó ní iná lọ ní. dájúdájú aláwọ̀ ni olúwa mi òun náà sì ni olúwa ẹ̀yin náà òun nìkan ṣoṣo ni ẹ máa jọ́sìn fún kò sọ pé ẹ máa jọ́sìn fún ni àbí ẹ máa jọ́sìn fún èmi àti ẹ̀ ànábì sọ̀rọ̀ sọ kò dáa kọ̀ òun nìkan ṣoṣo ni kẹ́ ẹ máa ṣe kí ni. tẹ máa jọ́sìn fún ó ní ìmáa jọ́sìn fún òun nìkan ṣoṣo yẹn eléyìí lójú ọ̀nà tó tọ́ gbogbo ẹni tí bá ń jọ́sìn fún Allah nìkan ṣoṣo òun lẹni tó wà lójú ọ̀nà tó tọ́ ẹni tí bá ti ti ń jọ́sìn fún nǹkan àmì ìyàtọ̀ sí Allah ẹni ẹ fi ṣìnà kọlọ máa ṣe wá lọ́nà Allah ẹni tí ń ṣe ànábì yìí sá gẹgẹgẹ fúnra yìí kò sí lójú ọ̀nà torí ń sin nǹkan míyà kò sí Allah ni kọlọ̀n kó ṣàlékún mànà fún àwọn tí tó sọnù kó fáwọn tó sọnù mànà kó mànà fáwọn àná. ẹni tí olóhùn ṣe náà ti ń pe màláìka ńgbà tó bá fẹ́ pé bìbìrì má kò sí lójú ọ̀nà tó tọ́ wọn ẹni tí ń fa àlùjànnú arúwà bílà arúwà bá bílà kò sí lójú ọ̀nà tó tọ́ ẹni tóun náà ń fa nẹ́bí anẹ́bí pé oníṣẹ́ ọlọ́run mi kò sí ọ̀nà tó tọ́ ẹni tí ń pe ṣéwù pé ṣéwù wá mi wọlé kò sí lójú ọ̀nà tó tọ́ torí gbogbo àwọn nǹkan yìí ìjọsìn aláwọ̀ nìkan la gbọdọ máa pè aláwọ̀ nìkan la gbọdọ máa tọrọ la gbọdọ máa gbára ní la gbọ́dọ̀ máa fọkàn sọ́dọ̀ rẹ̀ retí orí ó nìkan la gbọdọ máa kó ìpayà rẹ̀ sẹ́ni pé a òun nìkan ló lè wa kò sẹ́dọ̀ ní ní agbára wa àti tọ́lọ̀ ń bá ti sọ pé yóò wa yìí nìkan la fi ìbẹ̀rù wa sí ọ̀dọ̀ gbogbo àwọn ilé ìta ara àjọṣ tá a bá ń wá ìgbàlà ẹni tó ti wà nínú ìṣòro tó wà nínú àdáwò tó ń wá ẹni tí ó gbà á lẹ̀ yóò ké gbàgbégbàgbé lọ sọ́dọ̀ tani Allah ẹni tó fẹ́ ṣe nǹkan tó ń wá ràn lọ́wọ́ lórí ẹ láti rí ṣe yóò wá ràn lọ́wọ́ lórí ẹ̀ lọ́dọ̀ ni Allah kò ní wá ràn lọ́wọ́ oṣó kò ní wá tàjẹ́ kò ní wá tẹlẹ́ ẹ̀kọ́ ní oògùn kódà kò ní wá ràn lọ́wọ́ apá ẹnìkan tuntun tí ó máa ní kó ràn lọ́wọ́ náà ní Allah torí pé aláwọ̀ nìkan lọ́ba tí ó ní ìrànlọ́wọ́ lọ́dọ̀ tí máa ṣe fún ẹ̀dá ó wá lè lo sábàbí kó wá kó wá gbé gbọ̀dọ̀ ẹ̀dá ṣùgbọ́n tọ́lọ̀mù ò bá kádàrá pé yóò jẹ́ téèyàn dínà lọ́wọ́ kò lè jẹ́ téèyàn ìṣọ́ tọ́lọ̀mù ò bá ti kádàrá pé yóò jẹ́ téèyàn àtó ò lè fún yàn ní ìṣọ́ ọ̀rọ̀ kan trend lórí social media wọ́n ní àfa kan ó fi àdó sí àfa kan lápò ó wá jáde méjì nígbà tí àárẹ̀ fẹ́ mú apá náà lójú àgbo àdó tí wàá fi ṣe lápò yẹn tó sáré fi ṣe lápò láti lè fi protect ẹ̀ so ó ní tóun náà máa fi ń ṣèṣura tóun máa ń jù sápò káàkiri nù tí ọ̀tá pọ̀ ní gbọ́dọ̀ má ní tí ó máa fi wá ìṣọ́ àti ààbò ó wá ń wá ìṣọ́ àti ààbò lọ́dọ̀ àdó àjọ ni wọ́n ń sàpò káàkiri ìgbà tó wà ní pé àbá àtọ̀hún náà ó fẹ́ ó fẹ́ wó lójú aago nọ́málì ó rẹ àfa yẹn bí mùsùlùmí gidi ó ṣe gbà nìyẹn àmọ́ lọ́dọ̀ tí wọ́n wọ́n ti gbélé pé ah, àfọ̀ òní pọ̀ tó báyìí ká má jẹ ká má rẹ ní tó máa ṣàfihàn bẹ́ẹ̀ ó sọ àjò àdóṣe lápò àbá ní àdóhùn gangan ló fi kó ló fi kó àárẹ̀ bá àbá tó wá di iṣu àtàyàn àyàn gbogbo àwọn ọ̀rọ̀ náà dáradára yìí kì í ṣe ìgbàgbọ́ islam ní ara ń tà ń pariwo látijọ́ iná ni ara ń tà pariwo látijọ́ iná ni. sẹ́yìn ò bá ti gbára lé Allah wàláì kò lè nísìnyí kò lè nísìnyí o wàláì kò lè nísìnyí tó bá ti jẹ́ pé yẹn bá ti rí pé nǹkan kan nìyẹn ó máa gbára lé alábàá náà padà wá wá wá ló fẹ́ wá gbàdo òun ju òun ju kankan sí bàbá alákòóló ẹ̀fẹ́ ńgbà tí wọ́n fẹ́ wó lójú agbóhùn náà tó ṣe wà sí ìgbà tó wà tọwọ́ bá kó àáfàá náà àwọn abáàdó méjì ní ibẹ̀ ó wá gbà á lọ wà ní àdó méjèèjì yìí tóun fẹ́ gbà lọ yìí ẹni táwọn abá tóun bá ti lò ó fún báwọn tóun bá ti gbà á fóun tó lè tún lò òun ó lọ pa lé e lórí ọwọ amú lọ ńgbò ya ló wá tó ń mú àwọn ìkódẹ wá ìjẹ ẹyẹ náà ń pè ní ìkódẹ ọwọ́ amú wa wà ní kódà yìí àwọn òfin sá àáfà lórí láti lè ti parí gbogbo iṣẹ́ táàdù ṣe subhanallah gbogbo àti ń sọ̀rọ̀ yìí àgbààfà náà pera wọn lẹ̀ yóò báyìí àgbààfà àgbààfà ni àwọn méjèèjì pera wọn tí wọ́n jọ ń pa yìí ìyí àfa àtọ̀hún tó jáfa aládò tóun kó àdó síyàn ní àpò òun náà sì rí bìfẹ́ǹdì póun ò ju àdó sáfà àfa àlápò ní tó kẹ́ dìfẹ́ǹdì ní pé tó bá jẹ́ kó ń bá gbégbèsè pé kí àfa náà ó kú kí mòdìrú náà ó kú àbí kó rẹ̀ wọ́n àbí kíkẹ́ nìkan ó ṣe yíò nìkan ló fi ṣe pé tàdóhùn kò sọ̀rọ̀ ń pẹ̀ àwọn tí fi ń sọ̀rọ̀ àdóhùn àparọ́ mọ́ nígbà tó ti di àfa àgbà tẹ̀ ń wò níwájú fi ń sọ̀rọ̀ ó ti ń tú kùránì fi ń tú àdìsí fi ń sọ̀rọ̀ ẹ̀sẹ̀ tó wá jẹ́ pé àdó ní kó fa subhanallah àdó méjì ni wọ́n ń dì sápò káàkiri pé òjò òsè lọ lásán àbí kéèyàn ti ra dáadáa ni wọ́n ń kó àdó méjì káàkiri ó wá da àdó sí lápò wá gbà eléyìí ń tọ́ka sí pé ọ̀nà àwọn èèyàn jù sí àkọ́kọ́ ni pé àfa àti wọn dàdó sí lápò tí ò bá sí ńlá náà pé kò náà nígbàgbọ́ lóru nǹkan bẹ́ẹ̀ wọn ní dàá sí lápò bó ti ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ bó jẹ́ pé àfa àti wọn dàá sí lápò kálá ẹni tó ń lò ń wá sọ fún mi àfa àtọ̀ ní àdó yẹn ó fẹ́ fi pa wọn ni ó padà jí wọn ó padà dàrú mọ́ra wọn ṣùgbọ́n àti ó fẹ́ fi wá sọ fún àti ó fẹ́ fi pa ìkíní kejì wọn náà wọ́n rìn wọ́n rìn ní bẹ̀sẹ̀bẹ̀sẹ̀ ni yóò bá sì lẹ́ni ẹni tí wọ́n ti rìn ní kọ́lọ́kọ́lọ́ òun náà ni wọ́n ti ràn má. gbogbo àwọn nǹkan yìí àwọn àfa àgbọ̀dọ̀ lọ tú bá ń bẹ̀ gbọ́dọ̀ lọ tú bá ń bẹ̀ ìṣọ́wò ni àdó ló fẹ́ fún yín tó jẹ́ pé ayatul kursi yín ò tó yín kẹ́ ẹ fẹ́ jáde lọ dìkan kẹ́kẹ́ ní bisimilayi tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah ṣé kò tó yín ni oṣù ọlọ́run ọba ní gbólóhùn yìí ibi tẹ́ tẹ́ bá ń jáde lọ tẹ́ bá wí kò sí aburú kan tẹ́nìkan lè rántí ní tó ràn yín kọ̀ǹfàbù sí gbọ́dọ̀ wá fẹ́ lọ ń fi dáyé tí a máa wá dùkà kiri àti wá kankan oúnjẹ àti wá ìgbàdí àti kìnìún gbọ́dọ̀ fẹ́ lọ kò sí. kódà ibi táwọn ìyá bàbá ẹ ti máa sọ ẹ bá lọ lóògì tẹ́lẹ̀ lọ́lẹ́ ilé ọdún tí wọ́n ti máa sọ pé ẹ má jẹun yàrá gbájà àwọn òtún jẹun bí a tó fún wa lówó tí nǹkan kan ò sí wá àtàwọn ìyá tí wọ́n ní á má jẹun wọn àtàwọn tí wọ́n ní á má jẹun àwọn ìyá náà gbogbo wọn náà ti lọ pàdé ọlọ́run tipẹ́tipẹ́ àwa là ń bẹ tí nǹkan kan ò sí wá. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló sì ti sábà wọn àyà ń pé máa mi fi mi má dé ọ̀dọ̀ wọn jẹun tí wọn àdébẹ̀ jẹun alùpàá ìyá yìí ń gbà tẹ́ tàwọn ẹni kìíní kan àbúrò bàbá kìíní kan bàbá wa táwa dáa nù pa àmàlẹ́ àwòdìrẹ́ tọ́ba sá mọ̀ kọ́ lọ kí má jẹun má mú mi bẹ́ẹ̀ o àtúgbọ̀. ẹ sì ní débẹ̀ kan má bomi fún gbà ọkọ mi à ah, ó rìn kíní kankan kẹjú ọ̀la wá dé kankan ó kún ogun wa má ló ń jẹ wọn ò fi sàpẹ́lẹ̀ yìí àwọn òde gbé adé ń bẹbi níbi sùn gbogbo àwọn má jẹun ajẹun wọn kò sí kankan ní wọn tó kù mọ́ aláyé lónìí tí ti lọ pàdé ọlọ́run torí ẹ ẹjẹ á ní àtàwákùlù àlùlá ọlọ́run bá ní wàá máa ń yàtàwákùlù àlùlá. ọlọ́run bá ní gbogbo ẹni tó bá gbára lé àlùlá lòun máa ń tó àfa aládùn gbára lé àlùlá lójú ó máa di àdó káàkiri àfa tí wọ́n dá sí lápò náà wọ́n mọ̀ wípé láyìn tiẹ̀ náà jọ bẹ́ẹ̀ ló jẹ́ wọ́n dá sóun náà lápò tó bá mọ̀ wípé láyìn rẹ̀ ò gbàbẹ̀ ni kò ní dá sí lápò kò ní dàá sí lápò torí ẹ gbogbo kálukú ẹ jẹ́ ká sẹ́rí padà sọ́dọ̀ Allah ẹ padà sí ní súnà nàbí ní tẹ́ ẹ lè fi ní fọkànbalẹ̀ òun náà ní pé kẹ́ ẹ tẹ̀lé súnà tàbí Muhammad sallallahu alaihi wasallam kẹ́ ẹ yọ fẹ́ ẹnu kú tó bá jẹ́ pé ìṣọ́ ọlọ́run lèèyàn bá ń wá oúnjẹ ọlọ́run ọba ti fún wa ní ọ̀wọ́ ń tá a fi máa wá ìṣọ́ ọlọ́run láìpẹ́ yìí àfa àkàn sọ àfa tó náà ń ṣe wá àti ti máa ń lérò lẹ́yìn nípa ló ń sọ wípé à gbàgbé ẹ̀ tẹ bá sọ pé kékeré làwọn tọ́lọ́wọ̀n bá dìlé ti àwọn lọ́dọ̀ rẹ̀ kọ́ pété òun máa òun máa ṣe wá sí káàkiri láti jọ ìrógún ọdún rèé kó máa rìn káàkiri kó máa ní nǹkan lápò òun ní nǹkan lápò kọ̀ fáàmù ni ó lẹ̀ tó fi ṣe fáàrí ó lẹ́ni tó ń bá fẹ́ràn tó bá fẹ́ fowó sí ńlá kù tó ń bá fẹ́ràn ló ń sọ fún òun má tọwọ́ bọ̀ ẹni tó ń bá fẹ́ràn ló ń sọ fún òun má tọwọ́ bọ̀ ńlá kù tó bá fẹ́ fi nǹkan sí ńlá kù pé bó fẹ́ fowó sí òun má tọwọ́ bọ̀ ètò bá fẹ́ràn ni sọ. torí tó ọmọ lọ tọ́wọ́ àwọn àfọ̀n bíbí àlápò pé àwọn ọmọ ń kó sí wọn lápò ó jẹ́ sọ́ra. àwọn náà ti ń sọ pé ní àwọn bá fẹ́ràn làwọn ò ní kó má tọwọ́ bọ àwọn yìí. o ṣe dáadáa sí wọn tó ń o. gbogbo àwọn nǹkan yìí ni kì í àwọn nǹkan yẹn làwọn tó jẹ́ àwọn tí èsè mùsùlùmí ni wọ́n rí dájú lérò pé ìsìláàmù ẹ̀sìn tó wá promote ẹbọ táwọn èèyàn ṣe ni. gbà tí wọ́n rà fáà tó gbé òkò sẹ́ńkùnlé automatically tí yẹn kí wọ́n bá sọ pé iṣẹ́ àfa lòun ṣe nísìnyí kò gbọ́dọ̀ má ní kókò tó fi máa jó nǹkan èyí ṣe kókò àgó yóò máa fi jó nǹkan ó lè máa jó aláǹgbá kó máa jó èkúté kó máa jó lóńgbò kó máa jó jàpá ẹ máa rí bí ìwo lọ́wọ́ àfa bí aṣọ pupa bí ọṣẹ dúdú bí owó ẹyọ bí ká máa tẹ ìdí ògbé ọ̀sán ẹlẹ́yẹ òtúrá sórí ọṣẹ bí igbá tí wọ́n ti fi owó ẹyọ yíká rẹ̀ tí wọ́n kó ọṣẹ sínú subhanallah àwọn àfa àwọn wá dò sí islam táwọn fún jálàbí àwọn wá dò sí islam àwọn afẹ parọ́ wọn ni ẹ ẹ mọ kí náà ń jẹ jálàbí wọn fẹ parọ́ nù o kí ni ń jẹ jálàbí ẹni tí ń ta ẹni tí ń ta sọ jálàbí lòun náà ń ṣe ẹni tí ń tẹ ẹran jálàbí lòun náà ń ṣe ẹni tí ń tẹja jálàbí lòun náà ń ṣe ẹni tó ń tàrẹsì àtẹwà jálàbí lòun náà ń ṣe ẹ̀yin tẹ́ ń jẹ rúkìá náà oúnjẹ́lá bílẹ̀ yìí náà ọmọ ibi tán lọ òpòrọ́ ni wọ́n o ẹ̀dá kun tábàlá bá ń ṣiṣẹ́ àfa ṣé iṣẹ́ ẹja làbí ń dàlejò lóhùn ṣé ẹja àti ẹran àtìrẹsì ní ń tà láàbí ń sọ pé kó má ṣe mọ́ ìjọ òun náà sọ fẹ́ ni tí ń tà rẹ̀ ṣe àtẹ̀jà àtẹ̀wà àti kìnnì kan pé ẹ má tajà mọ́ kò dáa ṣùgbọ́n àwọn tẹ̀yìn ń ṣe ni à ń sọ òun ẹ̀ wá nílùú ìsọ tí wọ́n bá ṣàpẹẹrẹ táwọn ń ṣe ó wà ní kí ló burú mi káwọn ó ṣe àgbo ẹ̀rọ àgbo abíwẹ́rẹ́ káwọn gbé fún aláboyún pé kí ló máa mú kí ló burú bẹ̀ kí ló burú bí ẹni tí kòkòrò sú la káfa wa sọ sẹ fún kólíkó lọ máa fi wẹ̀ kí ló burú bẹ̀ tẹ́lẹ̀ pé wọ́n ti ń parọ́ ọ̀tọ̀ ni tí wọ́n ń ṣe ọ̀tọ̀ ni tí wọ́n fi ń júwe iṣẹ́ tó ń ṣe ìyẹn náà ló mú àáfàá àgbà aládùn tí wọ́n fi ẹ̀sùn àdókàn ló mú òun náà gbogbo bó ti di bọ́ǹkì tó sọ̀rọ̀ gbogbo tí wọ́n sọ tó kò lè sọ̀rọ̀ níbi ọ̀rọ̀ àdóhùn torí pé kò dùn lẹ́nu kábà náà kábà ti ṣe tẹ̀síìrì ní Ramadan kó wá nílò ìtọ́ o àdó mo fi sí mo fi sí wọn lápò àwọn mo fi ṣe ìṣọ́ra fún wọn ni o torí pé òun náà gbèmí náà ṣe máa kó wá sọ pé bóun náà ṣe máa ń kó sápò káàkiri ni tẹ̀rí pé kò dùn kábà sọ bẹ́ẹ̀ torí ẹ̀ lòun làwọn náà fi lè sọ bẹ́ẹ̀ íńtẹ́sì mọ̀ pé ìdójútì mi tẹ́ ẹ bá kì í mára yín kílẹ̀ ń lo ogún tẹ́bá ara wọn tí wọ́n sọ pé kíní yóò da ẹ̀yin lẹ́tọ̀ọ́ máa dààmú ọkà àwọn mùsùlùmí pé ẹ má da wọn lóhùn ọmọ ẹ bá ń jẹ́ mi o àwa tá a wá ń sọ látijọ́ yẹ̀ yìí tẹ́ ní ìwúlẹ̀ rí bàjẹ́ lára wa challenge ni ìwúlẹ̀ rí bàjẹ́ lára wa àwa tá a ń sọ pé kò dá látijọ́ yìí gbogbo ń táwa ń sọ yìí wọ́n sọ gbogbo gbà á ti ń sọ ń tá ń sọ yìí ní sìn ó ti lé twenty years tá a ti ń rú ń tá ń sọ yìí pé kíní yóò dáa ó sì lé gbẹ́bí yẹ tá a ti sọ. àìmọye challenges la dẹ̀ ní lọ́dọ̀ àwọn àfọ̀njálà bí àìmọye àìmọye ìtakora ẹni láwọn àgbà ti ń gbóná jajajajajaja ẹ má yẹsẹ wò ẹ má sógun tajà ẹ má sì yọnu ẹ má sàwúrí bá a ti ń polówó ẹnu àìmọye challenges là ń lọ́dọ̀ wọn. dárúkọ ya rẹ fún mi wò á sì tún sorúkọ wa á tún soríkì á tún sorúkọ ya ìyá ìmí ìta bá sì fẹ́ mú ṣeré a ní à ìbò sọ pé ìyẹ̀pẹ̀rẹ̀ ń rí náà ni ó sì ní màá pọ̀pọ̀ bí ìyẹ̀pẹ̀rẹ̀ kó sorúkọ ya mi fún ẹ. àwa wá dùn ó ọba ti ń àwa tó ń dáàbò pẹ̀lú gbogbo ń táwọn wí yìí tẹ́yìn náà bá lè kó bí à ń di àdósápò kẹ́ máa kó àdósápò káàkiri kẹ́ lóun lẹ́ fi ń ṣọ́ra láàrin àwọn àfẹ́ ẹgbẹ́ yín yòó yóò sọ náà tẹ́ bá ti dúró sí lódodo gbọ́pọ̀lọpọ̀ yín ń pa ẹ̀ dúró sí ẹni nǹkan ṣe ń kọ́kọ́ yín tí ń túmọ̀ sí pé lé ẹ máa ní ọlọ́run káájò tọ́lọ́run bá wá kọ ájò síbi sotori ẹ̀ka lóko bẹ̀rù ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run Allah subhanahu wa ta'ala a máa ń jọ́sìn fún lẹ́ni tí ò ní ṣe ẹbọ ẹbọ ti ní gbogbo àdótẹ́ ń kó káàkiri ohun à ń fa sùpè náà sọ fún àfa tí ń ju àdó sí èèyàn lápò kódà kó jẹ́ pàníyàn dáadáa náà lẹ ní iṣẹ́ ẹbú ni àdótẹ́ ń kó kiri yẹn ó lè jẹ́ pàníyàn dáadáa lẹ ní o pé ẹgbẹ́ fi gbẹ́ni ó lẹ̀ lóòótọ́ ni lóòótọ́ o ṣùgbọ́n iṣẹ́ ẹbú òní nìkan tẹ̀ pé ẹsẹ̀ ń lo àdó gan máa fi ṣe ìṣọ́ra gan fún rẹ̀ iṣẹ́ burúkú ẹ̀bọ lẹ́ ṣe. ó túmọ̀ sí pé ẹ̀bọ tí wọ́n ń sọ fún yín láti jọ ìpẹ́kẹ́ jáwọ́ ń bẹ̀ èyí sì jáwọ́ sánà à ń bẹ lọ́wọ́n ọba kó ṣe ìyókù rọrùn kó jẹ́ ẹni jáwọ́ ń bẹ yíwọ́n náà kó jẹ́ ẹni pé kò sí nǹkan kan tí ó tó gbára lé ju Allah nìkan lọ. ọlọ́run wa máa

sẹ́mọ̀ kí inú gbà mí máa dààmú èèyàn pé a ṣé àdó ló sọ yín ni àbí Allah tí wọ́n bá wá parọ́ mi wà ní nígbà táwọn mú àdó kiri sẹ́yìn sọ pé àdó ò lè sọ̀yàn ṣé géètì ẹnu ọ̀nà yín ló lè sọ̀yàn àá sọ pé ẹbí ń ṣe géètì ra wọn. ọlọ́run ọba aláwo wa wípé níbi àwọn aburú tá a lè fojú rí dúlì wá àtàkì wa báyìí ká wà nǹkan tá a lè fi protect níbi aburú tá a lè fojú rí àpòròpá gbogbo aná la mọ̀ wípé tó o bá sílẹ̀kùn lè rẹ̀ lẹ̀ lóru tó sílẹ̀ gbayàwó àti wá àtáàkì àwọn èèyàn bú èyí tó súnmọ́ púpọ̀ ni kódà tó bá ṣẹlẹ̀ ayé òbèrè tó tí lórí tí wọn náà fi tilẹ̀ bọ̀ irú àsìkò tá a wà ní tìkẹ́yìn máa lò lẹ̀kùn pákó onílẹ̀kùn pákó lòun fi ń ṣe lòun fi ń ṣe lẹ̀kùn ayé ó sọ lẹ́nu kó o bù ó dàbí pé eléyìí oko ló ti wá bẹ́ẹ̀ torí pé ilẹ̀kùn pákó kò wúlò lásìkò tá bẹ́ẹ̀ sì ni nílùú òkè ń dọ̀hún láwọn ìpìlẹ̀ kan lákọ̀ọ́kọ́ láwọn àgbà ìpìlẹ̀ kan kọ́tíìnì náà máa ń ní lẹ́yìn tó bá ti ṣe àgánádì àgánádì ni wọ́n máa ń pè láwọn ìlú tiwa ní àwọn Kwara àgánádì àgánádì yẹn là ń pè ní nẹ́ẹ̀sì lẹ́nu ọ̀nà ń sìn ṣùgbọ́n bí wọ́n ṣe ṣe wọn ò ṣe ń dìtorí gangan torí kẹ́ran má wọlé máa jẹ nǹkan ni ìdajì báyìí ni kò ní ju dédé bí ìdodo báyìí lọ tí ó ga dé kò ní ju dédé ìdodo lọ tò wọ́n dẹ̀ pákó wọ́n dẹ̀ tòṣì wọ́n dẹ̀ máa torí ẹran lásán náà. ngbò ya lórí pé àwọn náà tó ṣẹlẹ̀kùn ní pákó sójú wíńdò sí kìnìún kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n kàn dá sọ́lẹ́ wọn ti dá kọ́tìrì lè báyìí kálukú sùn náà nù kò sẹ́nìkan ti lẹ́ẹ̀dì kan kiri àwa yìí gan nígbà tá a wà ń lo òkè ọlọ́run mọ ìgbà tá a máa ń sùn tá a máa ju tó jẹ́ pé gbogbo èèyàn lè juwọ́ ló lè jẹ́ pé wọ́n nìkan àbẹ́yìn méjì lẹ́wọ̀n àtà tẹ́ sùn tá a máa ju ní gbogbo òlu lábẹ́ gidi bá ti sọ pé ẹgbà dẹ́gbà ó lè jẹ́ pé wọ́n nìkan wàá sùn tá a máa ju tí olùsùn nípa ọ anytime tó o bá jí tó o bá fẹ́ wọlé wàá kàn wọlé lọ kulẹ̀ wàá sì lọ sùn nílé tí ilé ò bá sì wọ ọwọ́ wàá sùn bí tó wà lábẹ́ gidi tó wà náà tí nǹkan kẹrù kẹkùn níbẹ̀ àwa ṣùgbọ́n tó change kó báyìí bí sáà tó lọ ni pé àwọn nǹkan tó jẹ́ àwọn aburú tó téèyàn ń fojú rí ọlọ́run ọba fún wa láǹfààní kéèyàn ó wá ìdáàbòbò tó tọ́ fún nǹkan yẹn ló fà tó já pé táwọn ànábì ọlọ́run náà bá fẹ́ lọ jà pẹ̀lú àwọn kékeré wọn a máa lo ẹ̀wù ogun wọn a máa lo ẹ̀wù tí wọn fi bẹ́ẹ̀ wọn a máa dé fìlà ogun wọ́n lẹ́wù ogun tí wọ́n wọ̀ sí ayé àbáyé tó jẹ́ pé wọ́n nílè rí wọn gún láyé àṣẹ kẹta fún àwọn náà ni. wọ́n á máa lo bíi tirè tó jẹ́ pé wọ́n á gbé dání báyìí títa bá ti ń bò lọ́mọ fi dìpẹ́ndì wọ́n máa ń lọ sí ẹ tó bá ti ń bò lọ́dọ̀ ni wọ́n á máa fi gbà á wọ́n máa ń lò torí pé aburú tẹ ti rí tó ń bọ̀ nìyẹn ṣùgbọ́n aburú tẹ fojú rí ẹ wá ní àdó tẹ kú sápò òun òní ò dáa padà ibo lẹ ti aláwò sí tí aláwò lè dá a padà tó jẹ́ pé àdó ni ó dá a padà ó tún wájú di àgbà àfà nílẹ̀ Yorùbá ẹ dákun gbẹ̀yìn àfà ẹ lọ ẹ ń bẹ àwọn nǹkan yìí ẹ lọ ń bẹ béèyàn ṣe ń gbọ́ gan ó rí èèyàn la ó ń jẹ́ ìdọ̀tí létí èèyàn pé irú nǹkan báyìí nísìnyí tó ń lọ láàrin àwọn àfà bóun ni tàwọn ọmọ ń tẹ̀ ń rí oṣù wa burú tó torí ẹ̀ kọ́ lọ́n kó tó kálukú ṣe ibi tá a bá kù sí náà. Bàbá الله سبحانه وتعالى فلما أحس عيسى منهم Isa minhumul kufra nígbà tí ànábì Isa tó wá rí ìfurama tó fura sí àwọn tí ń ṣe wáàsí fún wípé àwọn ẹni yìí wọn àfẹ́ gbọ́ lọ́wọ́n ọba gbọ́ wọ́n sì fẹ́ wọ́n sì fẹ́ ṣòun ní sùtá wọ́n fẹ́ wọ́n fẹ́ gbógun ti ọ̀hún ànábì ó lè bí àwọn ẹni yìí ó lè bí àwọn ẹni wọn àfẹ́ gbọ́ aláwọ̀ gbọ́ wọ́n dẹ̀ fẹ́ ṣòun ní jàǹbá. ọ fẹ́ ní ṣùtá ọwọ́ animal and sorry. ọwọ́ ní ẹ̀yin èèyàn mi ta ni nínú yín tí ó wà pẹ̀lú mi tí ó jẹ́ olùṣèrànlọ́wọ́ fún mi lórí ẹ̀sìn ọlọ́run láti jọ ṣèrìn àjò lọ sọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn àwárí yóò àwọn ẹni àwọn tó jẹ́ àwọn olùgbàgbọ́ òdodo nínú àwọn ènìyàn àwa o àfìrà wálẹ̀ àwa fìrà wálẹ̀ wípé àwa ó ṣèrànlọ́wọ́ fún Allah àá ṣèrànlọ́wọ́ fún ẹ̀sìn Allah àá ṣèrànlọ́wọ́ fún iṣẹ́ tí Allah ò fi ràn àwa àfìrà wálẹ̀ gbogbo ibi tí ó bá já sí abẹ̀mí ara wálẹ̀ àfàrà wálẹ̀ àwọn azọ fún anabi yìí sáré pé amanna billah àwa gba Allah ò gbọ́ o wọn sọ pé àgbà àgbà yìí sagbọ́ lọ́lọ́hún wọn ní àwọn gba Allah ò gbọ́ ní ọlọ́hún olúwa àwọn táwọn ó máa jọ́sìn fún táwọn ó máa pè àmọ́ ìrẹ̀ yín sá ọmọ Maryam washhad bi anna muslimun àwọn muslimun lè àwọn ìrẹ̀ ìrẹ̀ sá ọmọ Maryam àwọn afẹ́kù jẹ́rìí fún wa lọ́dọ̀ Allah wọn náà jẹ́rìí pé mùsùlùmí làwọn o kí náà pèrè àwọn mẹ́wọ̀n mùsùlùmí. kí ló ń jẹ́ mùsùlùmí òun náà ni ẹni tó ní ìgbàgbọ́ sí Allah kó nìkan ṣoṣo ló lẹ́tọ̀ọ́ àti máa jọ́sìn fún tó sì jura rẹ̀ lẹ̀ láti máa pa òfin Allahumma tó sì gbà fà fún ànábì tí ọlọ́run ọba rán sí lásìkò yẹn láti máa tẹ̀lé ìlànà rẹ̀ bí sinlọ́hún ẹni tá ń pè mùsùlùmí nìyí sẹ́ni kó jọ tiwa náà tí ń jẹ́ mùsùlùmí nìyẹn ló fà tó já pé àwọn tó ṣáájú wa tọ́tẹ̀lé àwọn ànábì tó ṣáájú mùsùlùmí ni wọ́n àwa náà sí làwa náà mùsùlùmí làwa náà mùsùlùmí làwa náà ṣùgbọ́n ànábì tí kálukú wa tẹ̀lé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n gbogbo àwọn ànábì ọlọ́run iṣẹ́ kan náà náà wá jẹ́ àmọ́ kálukú àwọn tó bá pèpè fún tó bá tẹ̀lé lánàá rẹ̀ wọ́n kú lórí ẹ̀ka ànábì míì tó dé làwọn ìjọ rẹ̀ àwọn tí ànábì míì bá dé bá tí wọn ò bá fi lè gbà fún ànábì yẹn tọ́lọ̀ ń sì ran sí wọn wọ́n ti di tètè ní wọn yìí ṣèjú ànábì tó lọ yẹn mọ́ òfin ọlọ́run nìyẹn sòtórí ẹ̀ ló fà á tó fi já sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun lẹni tí ọlọ́run ọba rán sí ní ìgbẹ̀yìn ká tẹ̀lé ká sì lo ìlànà rẹ̀ láti máa fi sin lọ́hùn a sì tẹ̀lé àwọn òfin tó mú wá àti àwọn èrò tó bá kó wa abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kó mú wa dúró déédéé lórí ẹ̀sìn wa ó sì fún wa ní àlékún ìmáànì ó sì àtúnṣe wa níbi bá kò sí àti gbogbo àwọn àlùfáà nílẹ̀ Yorùbá yìí náà àti gbogbo olùkíbi ó tó kálukú ṣe gbogbo àwọn àbá àtàwọn yìí àgàládùn ni àgàládùn ni kálukú wọn bẹ láyé wọn èyí èkó kò sẹ́ni tọ́lọ́wọ́n bò wò lè ṣàlékún mànà fún tọ́lọ́wọ́n bò wà ṣàlékún mànà fún wọn. ó má wàá ṣì àwa náà lọ́nà kó má yọ àwa kó lórí ìmànà kó wá fà wá sí wa abẹ́lẹ́ òun kó jẹ́ káwa náà wá sórí ìmànà tó jẹ́ ojú ọ̀nà àdẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wa sallam tí ò lẹ́bọ̀ tí ò lábòsí nú ọ̀lọ́lá ilaha illallah ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا